lọ́lọ́run fi fún wa pé wallahu alimun bilmuttaqin bẹ́ẹ̀ ti rí òun èmu mẹ́ tó bẹ̀rù lọ́nà tán àwọn òbú ọ̀rọ̀ mọ́ sọ pé ọ̀bẹ̀rù ọlọ́run ọ̀sìnmọ̀ ah, ọkọ̀ lásán náà ni àṣùbáhánù láhàrẹ̀ ní ọmọ dí tó fi sínú gbọ́n lẹ̀ sí èpè kó tẹ́mi kí náà ẹ fẹ́ kí àwọn èèyàn ò fẹ́ kí èèyàn ṣe tọ́lọ́run mọ́ra lára wọn ó lóun nídìí owó ṣé báyìí nísìnyí ó ti dẹ̀ méjì tó ṣe báwọn nínú àwọn ẹlẹ́hà yẹn méjì ó lóun nídìí owó alákọ̀ọ́kọ́ òun lóun nídìí owó nísàgbó agbábílẹ̀ bíi abúlé mọ́ra sí wà lọ́ọ́ fẹ́ ra dvd hẹ́n mo fọlọ́ ń bọ̀ra dvd bí ẹ eh? ń ọ̀tọ̀ lẹ́yìn òwò àwọn ọ̀tọ̀ èyí ò tún kọ́ èyí tẹ́yẹ bọ́ọ̀lù. dvd sẹ́mà yúkà ẹ̀la àwọn tábẹ́ tán gbowó tán pé wọ́n gbowó tó lẹ wọ́n mọ̀ gbàtà gbowó fún un. bẹ́ẹ̀ ah ẹ bá kí ni ah gbàtà àwọn ọmọ wọn lọ lẹ́kẹ̀ẹ́ jẹun lọ́wọ́ ńkọ́. sẹ́tẹ́ lẹ́yìn ló yẹ tẹ́ ń gẹ̀ẹ́lì ti dá fún yín. ẹ̀dá kí ni máa sọ kó máa sẹ̀dẹ̀ alẹ́ fún kó máa yí lẹ̀ báyìí mo sì fi hàn sí. àwa náà rọ́jú ni ẹlòmíràn ní dìgìdì ní àtàǹfọ̀ lọ́wọ́ yìí kó máa kú lọ kọ́lá àwọn ẹni fún ẹnìkan fẹ́ fún wọn ní kíní ẹ̀bùn kan wọ́n ti kọ́ ọkọ̀rẹ́ mo tún yọ ọkọ̀rẹ́ kó mẹ́ wọ́n yẹ fún wọn ní sọ́wọ́n fi ṣe mo yọ mo mọ́mọ́ mo yọ kú ó tún lè ta kó tó lè fi ra mọ́tò. <laughs> nìkan náà tó jẹ́ gbàgbàgbàgbàgbà olóòtú ma ti di àlìfáànù owó lọ́nà fẹ́ san owó lé thirty thousand naira ẹ̀ kó rọrùn ni ṣe kó rọrùn ni wọ́n lọ fira tẹlifíṣàn fáànù bẹ́ẹ̀ni ah, àwọn àgbẹ̀ bóun ní bá yẹ fẹ́lẹ́ ha kọ́kọ́rọ́ sí ilé kí wọ́n ti jáde ní tó tó hágá ẹ̀ pé kéèyàn ti ra àwọn ti ra àwọn pàwọn ìjà thirty thousand naira. ìwé ń jáàbù náà nù ìwé ń jáàbù náà nù ẹjẹ abẹ́rọ̀ lọ Allahu alimu irú sẹ́bà yìí nísìnyí ẹ̀ tó bá ládùúgbò wọn tó bá mọ̀ nísìnyí yìí tí wọ́n ní àwọn ìjáàbù fọwọ́nẹ ó bá wọ́n tó tọ́ ẹ̀ tó pè fọwọ́nẹ àwọn ìjáàbù fọwọ́nẹ bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ sọ́ òun lọ́nà lànà ìbísọ̀tàn náà ní kí wọ́n á ń sọ̀túnmọ́ rẹ̀ fún wa pé túmọ̀ àtẹ́kùwà àhùnà ẹ má sì tú o ọlọ́run ọba ẹnu gbáyà ló wà kò iṣẹ́ tó ń ṣe gángan agbọ́dọ̀ rí ọfìrún gbọ̀nlẹ̀ ọ̀hún kírun wá ti pẹ̀rún ọ̀sìn lọ́wọ́ àwọn pé ọ̀hún pọ̀ wọn fárásí ọ̀hún ṣe gbọ́n sàwọ́ ń gángan àtẹ́kùwà àhùnà ọlọ́run nìkan ló ń àwọn ò mọ́ ìntọ́ fi ń ṣe àwọn nǹkan yẹn gangan àwa ti rí pé àlámọ́ ẹni ọlọ́run nǹkan tó ń ṣe yìí àmọ́ ìntọ́ fi ń ṣe gangan inú gbáyà lọ́wọ́ ọlọ́run mọ́ kò sí ìyẹn tí mò ń sọ àbí kó lè bà wáyé lára ìṣọ̀kan ó ní inna Allaha la yanzuru ila suwarikum wala ajsamikum ànẹ́bí lọ́lọ́wọ́ ò ní wo súra yín bó ti rí o wala ajsamikum kò sì ní wo ara yín nǹkan méjì lọ́nà nídìí méjì ló nídìí walakinna ila qulubikum wa a'malikum yóò wọ ọkàn yóò sì wò sí tẹ̀sí ọkàn ni ó máa fi jọ́ọ̀jì sẹ́ kò gbọ́dọ̀ takora wọn kí ló ní bọ́ fi ṣe báyìí àwọn ìlú kan bẹ tí mo mọ̀ pé ìlú ni ẹlòmíì ò nírun kí yóò kí o kì kò ní ìdíkọ́ mọ́sálásí yóò kọ́dà mọ́ ẹ̀kọ́ pé kò yẹ kó ráyè wá mọ́sálásí mọ́ fúnṣẹ́ tó gbà yóò wá kó láti Ìlọrin yóò wá lọ sí ìlúwọ̀ yóò lọ kí jímọ̀ mẹ́ kẹ́rọ̀ pé èyí ti ń kírun torí pé tí ò bá kírun nílùú wọn ò yàn lódì kìí ṣèlú tó tóbi kan náà lọ síbà náà níjọba fẹ́ ṣe pẹ̀lú àwọn àdúgbò wọn náà àdúgbò tí àwọn àdúgbò mẹ́rin márùn yọ sí pọ̀ bẹ́ẹ̀ wọ́n ti wá mọ̀ pé lágbájá ti gbàdá níjọba fẹ́ ṣe àwọn táwọn máa ń bẹ ládùúgbò tí wọ́n ní sẹ́pẹ́ àwọn ìlú ìlú ìlú àdúgbò wọn máa ń pè wọ́n ìlú kan lè wà ní ìbùsọ̀kọ́ kó bẹ̀rù tọ́tún wà bí àmì lẹ́ngbẹ́ wọn so kán á tún márùn tọ́tún márùn tọ́tún wọn sí pọ̀ tẹ́nìkan máa ń bẹ́ ń lu tìyà yín tí è ṣe déédéé níjọ tí àwọn àfábá wa tán lọ́fẹ́ sí kó ma kọ́tó wà lọ́fẹ́ sí o ìwọ mọ́sálásí o wọn ò ní wà bí kó mọ́ rẹ̀ wọ́n fẹ́ so igi sọ àwọn ọlọ́rẹ́ àti àfa tètè ń bọ̀ ni à ń kò tiẹ̀ níwọ̀n ọlọ́run àfa àdúgbò rà ẹlòmíì wa ń bẹ nísìnyí nítorí mọ́ kírun Allahu alimum bil muttaqin ọ ọ fẹ́ kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí tó jọ mọ́ kírun ṣé olùbẹ̀rẹ̀ ọlọ́run léyìn sókálukú wọ ọkàn rẹ̀ wò ọkàn ṣe pàtàkì pọ̀ lára wa lánàá sallallahu alaihi ń pè wá sákèsí ọkàn ọlọ́run náà ń pè wá sákèsí ọkàn wa nafsin wa ma sawaha fa alhamaha fujuraha wa taqwaha ọlọ́run ní gbogbo ọkàn mojúmọ́ tí ò dáa mojúmọ́ tí ò dáa wa qad aflaha man zakkaha ó ti jèrè o man zakkaha ẹni bá sàfọmọ ọkàn tiẹ̀ tó yẹ kọkàn rẹ̀ dáa tọkàn rẹ sí dédé iṣẹ́ tí ń ṣe. wọ́kọ́dí kọ́ọ̀bà máa ń dà sáà ó ti ṣe ní bó ṣòfò ẹni bá dọ̀tí ọkàn rẹ̀ iṣẹ́ rẹ̀ yàtọ̀ sí níbẹ̀ lọ́kàn. anabi sallallahu alayhi wa sallam ó inna fil jasadi mudgha sẹ́ẹ̀dì látara yín gbogbo bá kan bẹ lára yín bára yín ti tó ẹnì kan bẹ́ẹ̀ mẹ́ ìdá sọ́lá bẹ́ẹ̀rẹ̀ yìí bó ṣe pàtàkì tó bẹ́ẹ̀rẹ̀ bá dá sọ́ọ́lá àlèjásádó kó lò hù àdébìnrin náà ọ̀pọ̀ eriri gbogbo ààrẹ ti ti dá eriri bá gbogbo ara wọn ó kó eriri ran gbogbo wọn ẹ kó strong wàyí dá fásádà bá ti bá lọ bàjẹ́ pẹ́rẹ́ fásádà àlèjásádó kó lò ó pàgbà kó bá gbogbo ara tó kù aláwàhíyá alkọl ọkàn yìí náà ọkàn ọkàn ni ó bàjẹ́ ló bèrè kìkà jẹ́ sótórí léyìí ẹ jẹ́ kí ìpayọ̀ ọlọ́run ọba tá a fi hàn sáwọn èèyàn pé àpẹẹrẹ ọlọ́run ọba rẹ léyìí ń jáde lẹ́nu ọ̀rọ̀ wa níbi ìṣe wa ẹ jẹ́ kó dúró kàn án bẹ́ẹ̀ kó má jẹ́ pé torí kankan la fi ń ṣe bẹ́ẹ̀ àbújọ́ ọba ti wá rí àwọn èèyàn láàṣì dáadáa bẹ́ẹ̀ ló bá wà láàrin rẹ̀ báyìí tóbi máa ń pẹ́ báyìí kò ní wò kí ló dé àfa àwọn àdúgbò ti àríwá yìí níbo ìwọ tó gbé fóònù tó gbé fóònù lé tẹ́gbọ́n lọ́mọ sí fúnra rẹ àwọn fẹ́ẹ̀ kúnnú fóònù. subhanallah wallahu alimu bil muttaqin eléyìí ò nídìí kọ́ sí ń gbòòrò subhanallah ah! àwọn subhanallah subhanallah subhanallah àdúgbò fóònù yóò ṣe gbé o fóònù only years ago èyí tẹ́ fífúri ẹ̀ ń tẹ́ẹ̀fà ẹ wọ àwọn ará ara tẹ́lẹ̀ kọjá àmì èyí tí wọ́n ti wọ́n nu Facebook. ṣé pé nísìnyí bọ́ ṣe rí o nísìnyí àlámà kí ló fi hàn wọ́n àlámà ẹni bẹ ẹni bẹ wọn bá ní. haliwa lè mú tẹ́kì là. sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ ti ń ṣe láàrin àwọn èèyàn ò oníkọ́ máa ṣe tó bá dá wa lóòótọ́ kò dákẹ́ máa ṣe ìrìhárú alimaṣiya a ní pé ìbàjẹ́ tó ń sin gbangba àtọ̀ ń sin kọ́ kọ́síkì ni ìyìnsọ́bà ń fún ọ àfa àti ní pé bọ́ọ̀ ti sin ní kọ́ ọ ní wọ́n ti gbangba níta àwọn ṣe gbàgbọ́n pé a máa ń wo bẹ dáadáa ẹ́ẹ̀sì ìyìnsọ́bà ń fún ọ dáadáa ní ń sọ̀rọ̀ parí dáadáa sọ bí dáadáa rẹ ṣe rí ní kọ̀rọ̀ bí dáadáa rẹ ṣe gbàgbà ni sáà kúrú mẹ́ ń kọ̀rọ̀ kí n máa fìbàjẹ́ hàn o ọ̀wá ń pè ní gbọ̀gbọ̀ gbàdúrà àti aláàdì sí jẹ́ kọ́mọ̀ bí mo ṣe rí sí pé mi ìṣẹ̀ni ọlọ́run jẹ́ kékeré mọ́ à ń ṣe wáàsí fún ọ ni pé ìṣesí rẹ̀ ń ta ọ̀ ni inú orí bẹ́ẹ̀ a ní kọ́ máa fabú rẹ̀ hàn síta nítorí pé ìmọ̀ fabú hàn síta ó burú pọ̀. àníbi sallallahu alaihi wasallam ó ní kullu ummati mu'afa illa al-mujahidun. àníbi ni gbogbo ọmọ lẹ́yìn mi pátápátá tí wọ́n bá ń ṣẹ́ wọ́n mọ̀ ọ́rá foríjì lọ́dọ̀ ọlọ́run ọba àfi mọ̀já haro òun lẹ́yìn pé ba ti sìn kán kọ̀rọ̀ ọmọ yẹn dùn subhanallah ọmọ wo mo bo toro ní wọn wíńtà anábì ní kò ní ra ma. wọn tó ń inú masha Allah torí wà sí àfi káwọn máa wálẹ̀ gbọ́ káwọn èèyàn ní ẹ̀fọ́ àwọn èèyàn torí bí ẹni tí wà sí ó fẹ́ gáàdì àwọn èèyàn ni ibi tó fẹ́ gáàdì òun ni àwọn tó lè sá sí èèyàn gbọ́dọ̀ tó yọ wọ́n sọ pé ẹni tó wọ́n ṣe tiẹ̀ níta sí kullu ummati mu'afa anabi ni gbogbo ọmọ lẹ́yìn mi ni mọ̀nà borí jìn àfahàn wo ẹni tó bá ṣe tiẹ̀ níta yóò kàn aṣọ abáfin kọ́ ọdún aṣọ níta ni ah, alhamdulilayi mo jẹ tún dábàá yìí yóò aṣọ yóò sẹ́mi kìnnìkan sí níta kọ̀rọ̀ àmì alábìlẹ̀ ẹ̀kọ́ wọn náà sílẹ̀ torí pé ọlọ́run ọba olùmọ̀ foríjì wọn náà tó bá wù ú sọ pé bá wù òun ni ó jẹ́ gbọ́dọ̀ wù ó jẹ́ gbọ́dọ̀ wù wọ́kọ̀ sọ fún gbọ́dọ̀ wù gbogbo inú wíwá ń gbọ́dọ̀ wù gbogbo inú ọ̀sọ́ bẹ́ẹ̀ ṣe ìtọ́nu ló ti máa fi rinlẹ̀ sẹ́ni wa bẹ́ẹ̀ sọ ẹ jẹ́ ká bẹ́ẹ̀ ọlọ́ba ìdápẹ́ bẹ́ẹ̀ ọlọ́ba nìyẹn o ìbí ọlọ́ba inú ọkàn ni máa ń wà iṣẹ́ máa gbé jáde so ẹni táwa bá ti rí pé ti dáadáa lójú wa àwọn ò rí pẹ́ nìyẹn bẹ́ẹ̀ ọlọ́ba tẹ́bá ti rí yàn dáadáa lẹ́wọ̀n fi ròyìn asulu fil insan ìpìlẹ̀ ń bí ọmọ ẹ̀dẹ́ nìyàn dáadáa ni tọ́wá ti rí yàn bá a ṣe bó ti kọ báyàn àti nàìjíríà kan ti dé lójú ni aláì bí lu ti dàrú ní sèyí èèyàn lè rí yàn kó sì máa bá a ṣe bẹ́ẹ̀ tọ́ba ti rí yàn ẹni ọlọ́run ni ọkùnrin mọ̀ bá a lò tẹ́yẹ́yẹ́ kọ́lọ̀ ti kó sí ọba kó lọ. síbà ní sèyí ọ lè fún sí ọba kó lọ tọ́ pé ìwé ìgbà àmọ́ ìlú ti kọ́ olóyè tó lè ṣe wá ń bẹ̀rù kọ́dà kọ́tọ́ rẹ̀ ní wọn tí àwọn tó tásọ́ ní sí wọ́n ṣe ààrẹ ní bẹ́ẹ̀ ẹ̀yìn tó lé olóyè wọn tí èèmá sì wà wọ́gùn padà pé tí máa rò fún ọ two plus one plus one tí máa sọ tí máa jẹ́ fún ọ orí níwọ̀n lóòótọ́ o ẹlòmíì sórí ó sì ẹ lọ́kọ̀ ẹni tó jọ padà tó ṣubú ẹ tó wá gbé náà ó wá jọ padà tó ti wá láti jẹta <laughs> àwọn kàbá ti ń jákè àbí wọ́n pè tí ń ṣe kíkẹ́ ìgbèrè ní ọmọ kíkọ́ ìta tó ẹ̀rọ ah kọ́lẹ̀ ní ọ̀kọ́ fi ṣe ẹ̀nà wọ́n ti mọ sí inú mọ́sìnì rẹ̀ mọ́sìnì ni wọ́n lọ fi mọ́sìnì rẹ̀ jalè ni kò tí ì wáyé mi ó sà ràn wọ́n lọ́wọ́ pé kíní pé ó ní mọ́sìnì lówó tó bá gbé wọ́n ní wọ́n àwọn ẹ̀sẹ̀ yọ̀rọ̀ títí mẹ́ níbi ayé níbi tán ti ti mọ́. wọ́n lóore níwọ̀n àmọ́ àgbọ̀rọ̀ máa ń ra burú sí ìyànjú àbátìrí yàn bọ́ bá ń kọ́ ni ṣe àpárá aburú sí ìyàn búlẹ̀ ni má ṣe bẹ́ẹ̀ títọ́ fi pé ọ̀rẹ́ aburú ní ọwọ́ rẹ̀ so kárí pé ẹni ya ẹni ọlọ́ọ̀ni ẹni ọlọ́ọ̀ni ìwọ ọlẹ́mọ́ gbé àmọ́lẹ̀ lọ́wọ́ o àmọ́ máa rí rí ẹni ọlọ́ọ̀n máa rí rí èèyàn burúkú àbí ọlọ́run ọba ọba àlekíọ́lá mọ́sà síwá lẹ́ni dáadáa ọlọ́run kí á bẹ́ẹ̀ dáadáa wàláì kí yẹn bẹ́ẹ̀ ń dára tó pọ̀ ni ẹn dáadáa wọn lónìí ẹn dáadáa wọn wàláì làásì èèyàn rí wọn o inú mọ́sálásí tàbí pẹ́ kìlẹ̀ èèyàn rí àárín èèyàn rí ẹ̀ bẹ̀rẹ̀ mọ́sálásí ló wà lójú wa nísìnyí mọ́sálásí alùsùn náà ni gbogbo ètò ìdàrú mọ́ra wọn nínú àwọn atajọ́ agbọ́wà tí wọ́n jí fóònù kó a ti ṣe lecture kan rí public lecture nínú mọ́sálásí yìí ẹ̀dá kan tó wọlé tó gbọ́ wà sí nínú mọ́sálásí alùsùnà ẹ̀ ní iṣẹ́ ti kalẹ̀ pé ẹ̀dá kan mọ̀ wá bá wo iṣẹ́ ti mọ́sálásí àlá ẹ̀pẹ́ ẹ̀ ní wọ́n ìfẹ́ mọ́rí ẹ̀ mọ́rí ẹ̀ ti pé mashallah ọmọ ìyá nínú yìí ó ṣòro ṣe o mọ́sálásí yẹn náà dúró láti mọ́ gbogbo tó bá ti mọ̀ pé lágbájá abdullahi lẹ́nu yìí abdulrasaki ni tó mọ̀ o tọkàn ìgbóná abágbó wà sínú abúlásí alùsùnà wà gbé yẹn ní rí ni ẹlòmíì ní tó bá wá gan ni abúlé wá sí ọ̀n fi sọ báyìí dé ọ̀n jáde báyìí dé olóòṣì kìíní yìí yóò jáde tẹ̀lé ọ ni <laughs> ọ̀n yá tẹ̀lé báyìí dé masha Allah ọ̀ dé báyìí dé ọ̀ tẹ̀ sí ní ìfura kó ti di lẹ́gbẹ̀ẹ́ rẹ ah, ọmọ làákù tàbí tàbí ẹni bá a ti parí lẹ́kṣọ̀ ǹjọ́ yẹn báyìí bọ́dà yẹn wá gbé fóònù ńláńlá ni ó wá gbé fọ́ọ̀mù rẹ̀ báyìí ọmọ rẹ̀ mú lọ láàrin ká jáde láti yàrá yìí kó síbẹ̀ òun pé à ń jáde kó lẹ́jọ́ lẹ́nu ọ̀nà mẹ́ọ̀ ni wọ́n ti wá fóònù sí. wọ́n dá ẹ̀ báyìí dé ọtọ́ ajé náà rẹ̀ wọ́n dá ẹ̀ báyìí dé ó wọlé ẹ̀kí báyìí dé ó kú ni. àwùjọ ti dàrú gan àwùjọ ti dàrú sùtẹ́ ìbáfẹ́ yan olùbáyìn dáadáa ìyẹn láti sọ́ọ́dì ẹ̀ dáadáa lásìkò tàwa yìí pé à ń pani mọ́sálásí à ń pani mọ́sálásí kò tí ì tó kò tí ì tó tó fi sọ́ọ́ dìrẹ̀ dáadáa ọlọ́mọdé àṣewálẹ̀ ní rí ọlọ́run ṣíwájú ní ẹni tí ó máa jẹ́ okùnfà dáadáa sáwọn èèyàn mọ́jà tí ó máa jẹ́ okùnfà fáwọn èèyàn وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته. نعم هذا هو one two three four five six seven eight. wọ́n ní sódà kọ́ máa fáwọn oníbàárà lówó wọ́n tẹ́ ti mú ń sẹ́ tẹ́ ti mú bàárà ń sẹ́ yóò múra kankan láàárọ̀ kùdú báyìí nígbà pé ń lọ ọ́fíìsì àwọn kan ẹ̀mẹ́jọ́ sọ́wọ́ ọmọ ìjà sáyé ayé wọn rèé níjọ́ sẹ́wọ̀n ṣé báyìí nísìnyí àwọn alibá àtàwọn sọ̀rọ̀ kàkiri àlema fún wọn ló àlema fún wọn pẹ̀lú àwọn àdìsí tó pọ̀. wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ọlọ́run ẹ̀ mọ̀ràn ayélujára lóòótọ́ o. àmọ́ ìbá fẹ́ràn ayé lọ́wọ́ ẹ̀ràn ayé lọ́wọ́ dáadáa ni ẹ mọ̀ ara lórí ẹsẹ̀. tí ẹ máa ń fa àlùbárà lówó àwọn tá ti mú ń sẹ́ èèyàn ràn án lọ́wọ́ lórí ẹsẹ̀ ni o nítorí pé anabi sallallahu alaihi wa sallam ó ní gbogbo ẹni máa ń tọrọ láìsí kó nídìí ó ní bùkátà sí ó yẹ ó ní bùkátà náà lọ́tọ̀ mo fẹ́ kọ́ lé ní bùkátà sọ fún wọn tí ò ní tí ó jẹ ó sì lọ béèrè tó nídìí lásán ó sì padà sí ilé ó ti ní dèdè tó béèrè dèdè tó ní dèdè tó nídìí ó ti rí ó sì padà ah, sí ilé kọ́nà àwọn fún wa ó tí wọn náà nù eléyìí ò ní a máa fúru àwọn bẹ́ẹ̀. àmọ́ kò sí táìmù tẹ kọjá ẹ bá kọ́dà ẹ ti máa yí ni o tó bá dúdú àdìkì àmà irú wọn wọn ò ní ní ẹran wájú anábì ló sọ so ta'ala alam wa. number two wa tí ọkọ àti ìyàwó bá ń jọ ń wẹ̀ lọ́wọ́ abẹ́nìkan níwẹ̀ náà méjì tí wọ́n lè rí ẹwà ara wọn ìbéèrè ní sókè pé ṣé ọkọ àti ìyàwó lè rí ẹwà ara wọn. ẹ rí i pé àwọn tán lè rí hù ọlọ́run bá ti ṣàlàyé wọn nínú suratu nisa anda suratu nur aya twenty one àbí thirty one ọ̀n ṣàlàyé wọn. àmọ́ àwọn tọ́lọ́ ṣàlàyé náà ó níbi tí wọ́n lè rí mọ́ sẹ́gẹ̀tì ó níbi náà lè rí mọ́ kọ́dà ìyá tó bí yẹn gangan ìyá tó bí ọmọ ẹ̀ tó tó obìnrin ló náà obìnrin ìyá obìnrin lọ́mọ tọmọdé bá ti bàlágọ̀ àbí bá ti ń dépò bàlágọ̀ ó ní tó lè lára ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni bàbá náà ẹnìkan wà ní tó mú kóorun tó mọ́mọ́ rẹ̀ kó ní kí ó ń yà yín lọ́dọ̀ wá sí ni ọmọ rẹ̀ ti dàgbà dáadáa ó ti tọ́ ọmọge tí bàbá yàrá kan á jọ ń lò pẹ̀lú àpẹ̀lú àwọn tó bá ti wá yíwàdí bá ti mú bá rí tó bá ti bá lọ́sẹ̀ lọ́wọ́ ẹ̀ tí wàá sáré à ah. ṣé kókó tó kọ́ ilé kólé lẹ́yìn ibi náà sì lọ́n bọ́ra fún. bẹ́ẹ̀ ọmọ sì ti gbọ́ yé pé bàbá àwọn ó níbi tó wà níbi tó lè rí lára àwọn wà limited bó sì ti rí náà nìyẹn ọkọ nìkan àtìyàwó òun ni òsì ní wọn nílé ara wọn ọkọ àtìyàwó kò sí ní wọn nílé ara wọn kò sí nǹkan ọ̀hún tí wọn nílé ara wọn mo ti dáhùn kẹsàn-án yàrá àwọn òbí ó níbi tán lè rí máa lára ọmọ wọn ẹ̀gbọ́n rútúlẹ̀ lára àbúrò rẹ̀ Allahu ta'ala alam sọ kódà obìnrin sóbìnrin ọkùnrin sọkùnrin ẹni gbà kan sí lọ́dọ̀ wọn. nọ́mbà tírì wàhálà kún sálàm ok family yẹn ok wọ́n láwọn kan bí wọ́n yọ zakato fitiri ọwọ́ làwọn yóò fi ń yọ intanẹ́bì ní ká yọ zakato fitiri fún eré kan sọ́ọ̀rù ẹ̀yọ̀ kan sọ́ọ̀rù ìkàlẹ̀ ìṣẹ́ gbẹ́gbẹ́ kìlà níbi ìdákọ̀ sọ́ọ̀rù yóò kọ́ ọ̀rọ̀ tí wáyà yìí wọ́n ní sọ́ọ̀rù ìhùn bàtà òwá rí sọ́ọ̀rù kí làwọn ti ṣe sọ́ọ̀rù náà fi wá ní ẹ̀yọ múdù mẹ́rin múdù mẹ́rin ṣe déédéé sọ́ọ̀rù kan múdù óó ó dùn yọlọ tí wáyà yìí kò náà fi lọ pé anabi ò dakọ múdù kí lóò anabi dakọ àwọn bá ti wá rí múdù mẹ́rin ó ṣe lórí nìyí kò wá sọ̀rọ̀ pa àlẹ́ nìkan mí yọ pé kéde pé dandan ni pé múdù lẹ́gbẹ̀ẹ́ òbí yọ tẹ́ bá ti mọ ẹni òṣùwọ̀n tó ṣe dédé sọ́ọ́ mẹ́rin tó yẹ pé kéèjì lẹ́wọ̀n kéèjì ìjàgbẹ́gbẹ́ nígbà tí wọ́n skéèlì òun lẹ́gbẹ́yà nǹkan báyìí skéèlì báyìí òun ló ṣe dédé sọ́ọ̀rì kan ẹlẹ́bísíkèlì wọn nínú gbẹ̀gbẹ́ táwọn yẹn ṣe wọ́n rí i pé ọwọ́ ọwọ́ kan ó ṣe dédé múdù kan nínú gbẹ̀gbẹ́ táwọn yẹn ṣe ni ọwọ́ kan àmọ́ bá wáyé pé ọwọ́ yàtọ̀ sọ́wọ́ tẹ́fẹ́ wọn tẹ́mi níṣẹ́ onígbò tìmọ̀ ọwọ́ àfààní náà àwọn àmì wa gbọ́wọ́ tí wọ́n kalẹ̀ ẹ̀yìn ọ̀kan tiẹ̀ ó tó méjì tèmi sẹ́kẹ́ ibẹ̀ oníṣẹ́ ó sọ kéèyàn fail sọ́kọ́ sọ kéèyàn fail mi àbí so láti pé kéèyàn mọ àyà fẹ́fà ti ṣe tẹ́jìrìbà tiẹ̀ ó ti ṣe tẹ́jìrìbà tiẹ̀ ìtumọ̀ tẹ́jìrìbà ni pé ó ti wò wò ó ti fọ́ rẹ̀ wọ́n wọ́n wò wá wọn ti múdù gbogbo ṣe déédéé rẹ̀ àhà òun ò nídìí kó máa ra múdù káàkiri ọwọ́ ni kó máa fi bù nínú ìwé yìí dákẹ́ tó ṣe pé mílíkì mílíkì agolo mílíkì tó fi ṣe mílíkì òní tẹ́ bá wọn méjìlá rẹ̀ ó sì dédé sọ ọ́yìn kan ṣàgbéyànjú náà ni so wallahu ta'ala so kò sí ìtọ́jú búmẹ́ tẹ́fẹ́ nìyẹn fi hàn pé dèbí ọwọ́ òun ni sọ́ọ̀rin ẹlẹ́ẹ̀kejì zakatul petri, tá a lè yọ fún fámìlì àbí tí e ṣe pé àwa là ń bọ̀ ẹ̀ta bá là ń bọ̀ ọ̀ndà wa ló wà kó má jọmọ wa àwo yọ ayọ̀ tiẹ̀ náà ni ipa yọ fún un àmọ́ fáwọn ìlú pé òun ká àwa ká ń bọ̀ bóyá ẹ̀gbọ́n wa ni àbúrò wa ni ọmọ ẹ̀gbọ́n wa ni ìran wa ni asáàtì kankan nínú àwọn tán ní ká bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn náà nù àwọn tó yẹ ká bẹ̀rẹ̀ ká yẹ ká bẹ̀rẹ̀ sọ́dá pọ̀ lára wọn àwọn tó súnmọ́ agan ni tábà mọ ẹ̀gbọ́n wa tó kù díẹ̀ káàtó kún ẹlọgbẹ́sẹ̀ àgàtò fìtì nìyí fún ẹ̀sìn kan méjì pọ̀ ẹ̀sìn sọ́dá pọ̀ ẹ̀dẹ̀bí sẹ́kẹ́tì ni wọ́n ẹ̀ ṣe ti pé ìṣẹ́ àti ìjẹ́ ọmọ ìyá mi sọ pé ó sì mọ̀ pé ní kò sì yọ fún mi ó sì yọ. Hmm? ìkórìíra wọn wà lọ́kàn rẹ̀ fọ́lọ́ lè gbé sọ́kàn àwọn ọmọ rẹ̀ nígbà tó bá rí tó jẹnu ọdún. sóbà nísìnyí fọ́lọ́ kó sàmọ̀nà wa kò sí tó burú bẹ́ẹ̀. ok nǹkan ń sìyàn ẹni tá a ṣẹ́fẹ́ ọdún tó lọ òun la fún ní yáka wa tó yẹn ti wá dọdún yìí níwọ̀n ẹ̀ ṣẹ́ ti ká fún òun yáka èsì wọn retí fa ọkùnrin ògbéwà ni kò ní wíwá ògbéwà kò ní wíwá fa ọ̀rọ̀ yàtọ̀ àwọn olùbó yọ ọ̀rọ̀ fún mi. èèyàn lè béèrè fún sọ́dákọ̀ ṣẹ́gẹ́tì nísìnyí ànábì ti sọ̀rọ̀ àwọn tó lè béèrè sẹ́ẹ̀rù ẹnìyẹn ó lè béèrè àmọ́ kò ní béèrè ń béèrè ìjà tí ò bá sí tí ó jẹ mọ́ra rọ wọn lọ́dọ̀ wọn pé ẹ eh, kò ní sá jẹ o ẹ eh, àwọn yẹn ti rán ti mi o díẹ̀ ti lọ́dọ̀ ọba alágbájá fa ọba alágbájá sẹ́yẹ ti yọ jágà yín ẹ̀yẹ ti yọ ẹ̀dá kan yọ fún mi. kò sí kan tó burú bẹ́ẹ̀ torí pé kò sí tí ó jẹ lásìkò yẹn àwọn bá ti ní kò nídìí kéèké pèsè kó náà ní kó máa yọ fún gbogbo gbà ìgbà tó fi yọ fún òun lè rí ọ pé ẹnìyí mo ṣe rí ó sọ́ọ́dì ó lè rí ọlọ́dún yìí nídìí ẹ̀ o àmọ́ wá pé fún ara ẹnìkan tó tún nídìí ẹ̀ ju so wọ́n tó wọ́n yọ jákà fún mi wọ́n bá yọ fún wọn kì í pé wọ́n ní kó wọ́n yọ fún lọ. ọdún wa dúró pé àárẹ̀ tí ìbá àti ìbá létí ìbò wọn ò ní fọkọ rẹ ṣe ní àlọ́ làwọn obìnrin lábẹ́ jákà náà. àwọn òbí wa tí wọn gbé ọ́ndà wa tá a bá mà pé wọn ò yọ níbi tó máa wà tó máa lágbára àti yọ àníyọ kọ́dà lè béèrè pé alájà sẹ́rí zakatu yìí wọ́n láwọn rí yọ tó bá rí yọ àbàwọn yọ náà ẹ wọ́n ní sí alẹ́ sí àbàbá ní tọ́lẹ̀tì àtọ́ba ẹgbẹ́ mísì tó fi ní ṣe ń bẹ́ẹ̀ tó máa rí mísì ní ká má ṣe bọ́dọ̀ máa rí mísì wọn lè ṣe nítorí pé níta-pé tọ́lẹ̀tì lónìí lọ́dọ̀ wáyà yìí ó ti yàtọ̀ sí tọ́lẹ̀tì jọ̀hún sẹ́gbẹ́ ti tọ́lẹ̀tì lónìí wọ́n ti kọ́ pọ̀ mọ́ léwẹ̀ inú léwẹ̀ yìí sì rè àwọn ẹ̀jẹ̀ náà bá ń bẹ́ bó bá ti ẹ̀jẹ̀ náà bá ọ̀sán alábọ̀dé sọ̀rọ̀ àlá àlọ́ ara rẹ̀ wọ̀n àbí wọ̀run tó tí ẹ bá wá rí bò mí tó pé pàtó kéé pé ẹ̀jẹ̀ náà bá ọ̀fẹ́ sọ̀rọ̀ àlá ni tó bá rí bò mí tígbà láyé wà tó níbi sí tí wàá ní kọ́ lọ sí mẹ́ ju kọ́ sí mẹ́ lọ àmọ́ kò sí kan tó bú mẹ́ náà. Okay. okay wọ́n ní sẹ́yìn lè fi àníyàn méjì kírun kan ó fẹ́ ṣe rákàtà alifájírì rákà méjì tá a máa ń kí kátó kásùbà ó sì fẹ́ ṣe tẹ́yìn àti masjid àti mọ́ sọ́gbó gbà ẹjẹ́ tá lágbọ̀ọ́yé dáadáa tẹ́yìn àti masjid ànábì ò kọ́ pé nẹ́bìlà kan bẹ tí ń jẹ́ tẹ́yìn àti masjid fún wa o nẹ́bìlà wà tí ń jẹ́ rákàtà alifájírì nẹ́bìlà wà tí ń jẹ́ dùhà nábìlà wà tí ń jẹ́ wítìrì àbẹ̀kọ́ kò sí nábìlà kan tánàbí pè ní tẹ̀yàtù masjid kàmúlọ́ọ̀bà níta nábì ń sọ pé ìdàdàkọ̀là àdúkùn masjida bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan ibà bàbá rẹ̀ tó wọ mọ́sálásí nínú yín fàlàyé gìlìs ẹni yẹn ò tí gbọ́dọ̀ jòkó àtà yẹsùdá àtà yẹrùkà ọ̀kàtẹ́yìn títẹ̀ ní fi ran lákà méjì níbi ni ọ̀gbọ̀rọ̀ bá ti kọ jòkó mbẹ́ tọ́lẹ́ wọn mọ́sálásí ó kéré mọ́ ọwọ́rọ̀ kí láka méjì kan tó jòkó níta níbi sọnù láka méjì yìí ó wá lè gẹ́ ìrun ọ̀rẹ́ yẹn tó fẹ́ kí ẹni tó mọ́sálásí ní ìsìntì ẹ̀ wọ́n kí ìrun jẹ̀mọ́ lọ́wọ́ abẹ́sọ wọlé wọ́n ṣe sáfù ọba nǹka yìí là láka méjì ló kí ẹ́ ó ti ṣe tánàbí ni kò ṣe at least ó ti kéré ó ti more than two ìrun mọ́sálásí ní ìsìn bó ṣe wọ́n bá ó bá jẹ́ kásùbà lọ́wọ́ láka mélòó lọ́kì láka méjì ó ti sáà bí kò ṣe èyí wọn mọ́sálásí kò tí ìyẹn láka tálífàkiri àsìkò tó yẹ kó yẹ ìṣiṣẹ́ gẹ́gẹ́ nìyí ó ti tó ó sì láka tálífàkiri láka tálífàkiri náà ó ti sáà bí kò ṣe so ìtànẹ́bí náà ṣeun ó lè jẹ́ ó lè jẹ́ ìrún tó yẹ kó gẹ́gẹ́ ìgbà méjì wa ó lè má gẹ́rùn ó lè gẹ́rùn tí ó lè jáde kótó yẹ kéèyàn kírun lápòjú ìdí pàṣẹ bọ́lá sílẹ̀ sèyí abẹ́gbọ́ wà sí ni wọ́n bọ́ láti bì kan ọ̀jà látàrí àbí irú wọn wọ́n yẹn sí ọ̀yàn lákàtà nípa ọ̀ọ́nì kan tẹ́yà atmosphere bẹ́ẹ̀ bó ti yé báyìí so tó bá ti kí eh, lákà méjì eh, lákà tálífájìrì kan náà ní kò dàníyàn kò ní kò dàníyàn méjì papọ̀ tó bá ti ká tálífájìrì lákà tálífájìrì ọtí ṣe tánàbí ní kò ṣe. Allahu ta'ala a'lam sọ̀rọ̀ táwọn obìnrin náà ni nọ́mbà mọ́bìlì nọ́mbà tó nọ́mbà mọ́bìlì nọ́mbà five. fáìfù ọmọ nọ́mbà àwọn o ó wà lọ́wọ́ rẹ̀ ọ̀yà ọ̀dìkà. dàrẹ́tọ̀ ìlú wo. ok ok eléyìí náà ló jẹ́ ìbéèrè bẹ́ẹ̀ inshallah kẹrin wọ́n ní ṣé àsìkò kan wà pàtó tí wọ́n ju ìfọ̀ àpẹ́yà ah, àsìkò ní àbí fún ìlàtọ̀ kọ́dírì ó wà ó wà àsìkò wà fún ìlàtọ̀ kọ́dírì àmọ́ àsìkò tó wà yìí àsìkò tó fẹ̀ ni sẹ́dí bá fẹ̀ ó máa ń sọ̀rọ̀ pọ́ìntì òun ló fi jẹ́ pé anabi sọ̀sánná ó ní ẹ máa wá àkóyawọ́ ọ̀rọ̀ nu ẹ máa wá níbi mẹ́wàá ìgbẹ̀yìn àkóyawọ́ nù ìwọ ló máa gbìyànjú pé gbogbo ọjọ́ mẹ́wàá ìwà gbẹ̀yìn òní ní mẹ́wàá látòkádérì tó rọ̀ mọ́jọ́ tó jẹ́ inú hard number àwọn wíìtì ìdílé àwọn mẹ́mẹ́ máa wá sí tó bá wù ọ́ tó bá lásìkò púpọ̀ bá lásìkò púpọ̀ àbọ̀ lóró jù ọkànra mú àwọn ọdún ọmọ nìkan lọ́kànra mú òru rẹ̀ kí láwọn ẹbí lónìí twenty seven irú àná lẹ́sìn yìí òru twenty seven ni irú àná ọmọ wa ládùn kadiri irú alẹ́ yìí nísìnyí ọ̀ní wa ó tún dalẹ́ ọ̀la kọ́síkẹ́lẹ́ yìí kí wọ́n tó mọ̀ wá wọ́n tẹ́ pé àbíkọ́ kan fẹ́ kó gbogbo orúkọ mọ̀ wá jọ so a ní mọ̀ yọ tí o bí wọ́n bá ní kọ́jọ́ kan ní kọ́ jẹ́ kọ́ jẹ́ kọ́ lọ́mú wọ́n á ní kọ́ tẹ̀síẹ́fù nísìnyí ah mo ti lose mo ti miss ẹ àná twenty seven bọ́yọ̀ láti ni àbọ̀yọ̀tọ̀ la nísìnyí ọ̀ma ẹgbẹ́ tí mo ń sọ nísìnyí àbí so àwọn àsìkò táwọn ẹbí ju ìfún wa nìyẹn bó jẹ́ pé èyí tọ́pọ̀lọpọ̀ ẹnu kùn lórí ẹ̀ púpọ̀ ó ní òru twenty seven lẹ́sìn òru twenty seven làwọn ẹ̀ máa ń ṣe láti ká dìbò ọ̀jù lẹ́sìn àwọn àfa àwọn àfa gba àwọn àfa wá aṣọ lọ́dọọdún wọ́n fi látòkádì wọ́n fi kúlóòsì wá sí ebi òun bẹ́ẹ̀ sì máa ń ṣe báwọn ẹ ti close yẹ ẹ ti ṣe wọ́n pọ̀ wọ́n ti gba wọ́n ti gbowó sunu ẹ wá close ọjọ́ tó kù nǹkan ọjọ́ tó kù nǹkan òun ló fi jẹ́ pé àwọn àfa àsúná yàtọ̀ àwọn àfa àsúná wọ́n tó kọ́lá sí ọ̀la yẹn pé àyẹ̀wò àlọ́ àbí òsì lọ́la kò ní tó kàn wọ́n pé bóyá tí wàá ti lọ́la táyà ìbá ti wà lẹ́yìn tí rí pé àwọn àfa àsúná wọ́n ti máa ń kọ̀ǹtínú àwọn wà àsúná lọ lẹ́yìn àwẹ̀ àwọn ará bíi òun ni wọ́n fi sọ pé bòlúta ń ṣe yìí ní àwọn èèyàn òkú wà sí nǹkan ń ṣe yìí ni àtùpà náà bí wọ́n ti wà sí ni jójúmọ́ lẹ́wọ́ ẹ̀kọ́ torí wà sí lẹ́yìn fi ṣe mòlúdì hmm? sọ́jọ́ kan lẹ́wọ́ ṣe lọ́dún wà sí lọ́dún lẹ́sẹ̀ yọ náà táyà tẹ́ka àwọn akẹ́kọ̀ọ́ tàbí kàdíìsì gbogbo àwọn mòlúdì ní síbi ẹ̀sìn tí mo wó jáde àfi wà sí máa wo táìmù fún àfọ àtàkùn ìjà fún yóò ń lo bíi twenty five by day ẹ mọ̀ kọ́ ìpàdé lọ́wọ́ náà ni torí wà sí náà nù wọ́n àti òróró ṣe náà yóò kà pa ọmọ ànábì yóò fi bí iṣẹ́ ibẹ̀ dógún yóò fi yóò fi yóò fi pa owó sí rárá tó pa mọ́ yín ẹ mọ̀ ṣe wá ẹ mú àsìkò tẹ́ mọ̀ ṣe wá sí wọ́n èmi nìyẹn ní mọ̀ ń sún wọn ni ní mọ̀ ń sún wọn ni wáyé pé wọn ò mí ní iṣẹ́ dáwà so ọlọ́run ṣamọ̀nà wa kò yẹ bó ti jẹ́ gbogbo àwọn àsìkò ní káwọn fi wá látọkọ tó yìí ọlọ́run fi o aláìláìlá kò Aí pa kesi ko fayo fun bere jazakumullahu khairan ṣé ẹ rí ẹ ọlọ́wọ́ sàmọ̀nà wa wọ́n ní bóyá ẹ ti mọ̀ ẹ pé mi ti ń sọ mo fẹ́ sọ lákọ̀ọ́kọ́ ẹnìkan sọ wájú ẹnìkan náà tó sọ òmìnira ah, yìí ń kọ èyí tẹ́yìn fẹ́ sọ ń kọ́ ọ̀tọ̀ létí yẹn ń sọ lọ́wọ́ yìí síbà nísìnyí kọ́dà mo ní ká pé ẹnìyẹn wá lóní kò wá owó tọ́lọ́wẹ́ fi sanwó lọ́gbàájú ni ẹ pè wá lóní kò wá bá mi. <laughs> so you are discouraged lóòótọ́ kó bá padà rí wàhálà tó tójú ẹ̀ náà tàbí kó wàhálà rè àníwòrán o bọ̀ kò kàn lè wá láì play báwọn tó kàn wá láì play pé ẹ dákun ọmọ mi ń kú lọ ọmọ tí ń kúrọ̀ láyá yìí nítorí ẹbí mi lóòjì kí ẹ máa òwúkà àti máa sànú àwọn ẹlòmíì kí ẹ máa ṣẹ́pẹ́ yóò lè bínú burúkú báyẹn ọlọ́run sàmọ̀ àwọn adé nǹkan ò ní ẹ̀ kí kí kàtà dédé wá sọ pé ìyẹn kan sọ ah yóò lè díẹ̀ àti gba ẹmu ní kó wá lónìí kò wá èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n report ẹ̀ different people tí ó bá ní sìn ọlọ́run sàmọ̀ náà wá. ok. okay. ó tún lè tánà ní ẹ afáwọn àlùmí ní ìgbàlódé wa ẹni sùúrù irú ẹni báwọn lè tà á ó lè ta tẹ́lẹ̀ fún yẹn tó fi ọ̀kadà tẹ́lẹ̀tì àwọn míì sì wà tẹ́ pé ah, ẹni yìí mọ̀ tó ní bùkátà sí púpọ̀ ẹ̀fẹ́lẹ́ yìí. sàlàsàlà